ọba tó ní wá tó lẹ̀mí wa tó ní gbogbo ń tá a ní akí pé àkú ọdún akúyèdún ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àní sọdún ìbànújẹ́ lónìí a wà pẹ̀lú ààrẹ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ìyẹn ààrẹ ọmọọba Abdulateef Adégoroyè àwọn tí wọ́n jẹ́ ààrẹ gbogbo ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yorùbá ẹ mọ̀ pé ọ̀rọ̀ yorùbá náà ló jẹ́ wọn lógún jù ṣùgbọ́n ká tó wọnú ètò ààrẹ ẹ bá kí àwọn ojú tó mọ̀ wá. ẹ máa kó ọjọ́ mẹ́ta o àsìkò ọdún tuntun ọlọ́run olódùmarè á ṣe ọdún yìí ní ọdún ayọ̀ ọdún abo ọdún àlàáfíà orúkọ mi lẹ́kùnrẹ́rẹ́ ni abdulateef adékúnlé adégoróyè àrẹ̀mọ lateef adékúnlé adégoróyè ààrẹ ìṣọ̀kan yorùbá àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan yorùbá. ọ̀rẹ́ ti gbọ́ látẹnu ààrẹ ààrẹ láìpẹ́ yìí ni ọ̀rọ̀ kan ń jà ó ń jà rẹ̀rẹ̀ nílẹ̀ yorùbá àwọn tó lè jẹ́ ojúlọ́mọ yorùbá wọ́n rí ìwà náà gẹ́gẹ́ bí àfojúdi àbí ká sọ pé èèyàn èèyàn fọ̀bọ lọ orírun yorùbá nítorí ẹni pé olórí ìjọ redeem ìyẹn pastor enoch adébóyè wọ́n ṣàbẹ̀wò sí ọba olúgbọ́n ní ilẹ̀ olúgbọ́n lọ́hùn lásìkò àbẹ̀wò yẹn pastor wá jókòó sórí àga tí kábíyèsí máa ń jókòó yẹn gẹ́gẹ́ bí àpèrè baba ńlá wọn pásítọ̀ jókòó síbẹ̀ ọ̀rọ̀ yìí fa awuyewuye àwọn ọmọ yorùbá bínú wọn ni àpò yẹ kó rí bẹ́ẹ̀ pé àpèrè bàbá náà wọn la pè é kò yẹ kí ẹlòmíín lẹ́tọ̀ọ́ láti bí kò síbẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ìṣọ̀kan yorùbá lágbàáyé ojú wo lẹ fi wò sakun wo lẹ fi wo nǹkan tí ohun tó ṣe láàrin bàbá wa olúgbọ́n àti bàbá wa pásítọ̀ enoch adébóyè. ẹ olótú ẹ ṣe ṣe rí ẹ rí pé púpọ̀ nú àwọn ìfọ̀rọ̀wọ́rọ̀ mi tí ẹ̀yin oníwèé ìròyìn máa ń ṣe pẹ̀lú mi ṣe mo máa ń fìdí nǹkan kan múlẹ̀ pé àwa là ń da lúrúpọ̀ mọ́ ṣàpà à ń kó gbogbo ẹ̀ papọ̀ a jẹ́ kí àwọn èèyàn mọ òfun lófun a lè jẹ́ kó mọ ògbè lógbè ṣe rí ẹ̀sìn yàtọ̀ gedegbe sí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe yàtọ̀ gedegbe sí àṣà mẹ́tẹ̀ẹ̀ta ò papọ̀ ṣe rí tí àwọn ọmọ Yorùbá bẹ́mi náà ṣe ń gbọ́ lórí àwọn ẹ̀rọ ayélujára kó tó di pé ìyá ọ̀rọ̀ wá sórí ẹ̀ láàárọ̀ yìí ṣe rí tán bá bí mí àkọ́kọ́ mi ò lè fi gbogbo ara sọ pé ọ̀rọ̀ àṣà àti ìṣe Yorùbá kò yé bàbá wa pásítọ̀ Enoch Adéjàre Adébóyè ó yé wọn ẹ̀sìn ìgbàgbọ́ tí wọ́n gbé dání lẹ́ni ó yẹ kán mọ̀ pé àkọọ́lẹ̀ wà fún ṣé nígbà tí wọ́n sì ń fi tí ọba sì ń ṣàkóso ìlú Israeli ṣé ìránṣẹ́ Ọlọ́run kan lè lọ sí ààfin ọba kọba yẹn wá dìde kúrò lórí ìtẹ́ tiẹ̀ kó wá ní kí ìránṣẹ́ ọlọ́run jókòó síbẹ̀. ọba sáà ni ọba solomon. èèyàn kan lọba dáfídì èèyàn kan lọba sọ́ọ̀lù tẹ bá wò láàrin kan nígbà tí tí ó di pé wòlíì samuel òun ló yan sọ́ọ̀lù gẹ́gẹ́ bí ọba òun ló fàmì òru yan sọ́ọ̀lù gẹ́gẹ́ bí ọba ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ pààrọ̀ ọwọ́ pé wọ́n fẹ́ ọba míì wọ́n fẹ́ yan ọba míì dípò Saul ẹ rí i pé wòlíì Samuel ó padà ń béèrè ìtọ́nilọ́wọ́ Ọlọ́run pé ẹni kí n lọ yan ọba kí n lọ yan Dáfídì gẹ́gẹ́ bí ọba bí mo ṣe ń lọ yìí tí Saul bá pàdé mi kí ni kí n sọ fún un ó lẹ́tọ̀ọ́ ó dẹ̀ láṣẹ kó wá sọ pé wòlíì lòun ẹ bọ́lọ́run ṣe sọ fóun bọ́lọ́run ṣe sọ pé kóun lọ yan ọba míì fún Israel kóun dẹ̀ máa lọ bẹ́ẹ̀ tí sọ́ọ̀lù tí sọ́ọ̀lù bá jáde kóun sọ fún kóun lọ yan ọba míì wòlíì ni ìránṣẹ́ ọlọ́run ni ó mọ̀ pé Samuel ma ó Samuel mọ̀ pé wòlíì sọ́ọ̀lù ma ó mọ̀ pé ọba sọ́ọ̀lù ma pa òun ọlọ́run wá ya nílàákàyè pé wẹ́ tí sọ́ọ̀lù bá rí ẹ o sọ pé ọlọ́run sọ pé kò lọ rúbọ sọ pé òun lọ rúbọ sọlọ́run ni now pẹ̀lú gbogbo àṣìṣe sọ́ọ̀lù láyé a rí pé Samuel wòlíì ó fijọ́ kan sọ pé kí sọ́ọ̀lù dìde kúrò lórí kí sọ́ọ̀lù dìde kúrò lórí ìtẹ́ ọba kó òun jókòó síbẹ̀ one eh, pastor àgbà fún redeem kì í ṣe ọba kò wọ̀ pèbí ibẹ̀ kì í sì ń ṣe àga ìjókòó pásítọ̀ ìtì ọba ni wọ́n pè é ìtì ọba ni irú àwọn ìṣẹ̀lẹ̀ méjì tó fara pẹ́ra wọn tó jẹ́ pé bàbá Adébóyè ló ń involve nínú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ méjèèjì kò kò kò bójú mu rárá kò bu ọ̀wọ̀ fún àwọn náà wọ́n wọ́ wọ́n jẹ́ káwọn èèyàn rí ọba aládé ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bíi pé wọn ní àṣẹ bíbélì fúnra rẹ̀ jẹ́ ká mọ̀ pé ibi tí ọba bá wà ibẹ̀ ni àṣẹ ẹ̀ máa wà ṣé àwọn ọba yẹn ò láṣẹ wọn mọ́ ni àbá àwọn tí wọ́n ti ń ṣe ètò àṣà àti ìṣe wọn ìṣẹ̀ṣe wọn ṣé wọn ò mọ̀ ń pa ètò wọn ti ń ṣèlú wọn mọ́ ni of course bí ìgbà tá a bá sọ pé bàbá Adébóyè ń fi ojú ṣe iṣẹ́ tiwọn sílẹ̀ wọ́n fẹ́ máa lọ da iṣẹ́ oníṣẹ́ rú ni ntí mo kà á kún ni ẹ o èyí tó tún fara pẹ ni wípé ṣe rí bàbá wa kábíyèsí olúgbọ́n tó bá jẹ́ pé ayé ìgbà kan ni o ṣe rí ayé kìí fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ olótùú tó bá jẹ́ pé ayé ìgbà kan ni lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọjọ́ yẹn kábíyèsí olúgbọ́n ti kúrò ní ọba olúgbọ́n. ìyẹn láyé àtijọ́. bẹ́ẹ̀ni àkọ́kọ́ ẹni tó wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba tó jókòó sórí ìtẹ́ yẹn lásìkò yẹn òun làṣọ bá wà lẹ́nu ẹ̀ so kábíyèsí olúgbọ́n ti sọ àṣẹ yẹn nù ń jọ yẹn níwọ̀n ìgbà tó wọ́n wà àwọn wà lórí ìdúró bàbá adébóyè wà lórí ìjókòó. lórí àpèrè. bẹ́ẹ̀ni so gbogbo ìlú tó bá wọlé lásìkò yẹn tó bá dọ̀bálẹ̀ wọn ò dọ̀bálẹ̀ fún kábíyèsí olúgbọ́n o bàbá adébóyè ló dọ̀bálẹ̀ fún gẹ́gẹ́ bí ọba hmm. ntí àṣà àti ntí constitution yorùbá sọ nìyẹn. ìyẹn àṣà ọba yíyan nílẹ̀ yorùbá. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ọba tó wọ ìpè bí tó ṣòro tó rò pé fún àwọn afọbajẹ ilẹ̀ yorùbá mọ ohun tó gbọ́dọ̀ ṣe sí i irú yẹn náà máa fi sọ pé wọ́n sọ fọ́ba pé kọ́ba lọ ṣígbà wà wò that means ó ti dìde fún èèyàn kúrò lórí ìtẹ́ àwọn bàbá ńlá wọn nígbà tí bàbá Adébóyè jókòó sórí ìtẹ́ orí ìtẹ́ tó jókòó lé yẹn ìtẹ́ yẹn gangan ní òun ni òun lolúgbọ̀n ẹni tó jókòó lé dàbí representative ni àṣẹ tó so ilé pọ́nró orí ìtẹ́ yẹn ló wà ìtẹ́ tí ó jẹ́ ìtẹ́ àwọn baba ńlá yẹn n tó ń pàṣẹ ìlú e, Olúgbọ́n ibẹ̀ ló wà so anybody tó jókòó sí ọ̀dà àbíká sọ pé kí president Nàìjíríà ok ẹ jẹ́ ká ẹ má sọ pé president nígbà tí gómìnà wa tó ṣe aláìsí ní Oǹdó lọ́wọ́lọ́wọ́ báyìí Akérédolú tí wọ́n ń ṣàárẹ̀ tó ń rìnrìn àjò ṣe mọ̀ wípé ìgbà tó wà nílé igbákejì wọn ò lè jókòó sáàyè ibi tó ń jókòó sí tí igbákejì wọn bá jókòó síbẹ̀ kí la máa pè é ó ti di gómìnà ẹ rí wípé títí di ìgbà tí gómìnà sípò padà kó tó di pé ìjà èdè àìyedè wáyé láàrin wọn ohun tí wọ́n ń jà sí ni pé kí gómìnà máa kí igbákejì máa jókòó sí ipò igbákejì kó máa jókòó sí ààyè gómìnà kó máa pàṣẹ nígbà tí òfin ta pè ní constitution Nigeria ò tí sọ fún pé kó jókòó bẹ́ẹ̀ kò lè jókòó bẹ́ẹ̀ èèyàn kan ṣoṣo tó ní àṣẹ tí kò dẹ̀ sáṣẹ yẹn lẹ́nu ẹ̀ pé kó kàn déédéé pa òun ni afọbajẹ olúgbọ́n ló kàn lè déédéé dé tó wíwà kí àwọn ìlú sọ pé kó fi orí ìtẹ́ àwọn baba ńlá àwọn sílẹ̀ ṣùgbọ́n ìlú ò sọ bẹ́ẹ̀ báyìí olúgbọ́n fúnra ara wọn náà mọ̀ọ́mọ̀ dìde náà fi ìtẹ́ àwọn bàbá ńlá wọn sílẹ̀ ní àkótán olótú ṣe rí n tí ò da kò da ni tó bá jẹ́ wípé wọ́n fẹ́ tó gẹ́gẹ́ bí àṣà àti ṣe kábíyèsí olúgbọ́n wọ́n ti fìdí ẹ̀ lélẹ̀ pé àwọn kì í ṣe ọba olúgbọ́n n tó dẹ̀ kàn tí ìlú gbọ́dọ̀ ṣe ni pé ìlú gbọ́dọ̀ wá replacement ọba tá a bá ní fi gbá kan bọ̀ kan nu bàbá adébóyè kì í ṣe ọba pásítọ̀ ni wọ́n wọ́n lè lọ́kàn làwọn fẹ́ gbàdúrà fún ìlú ẹ̀tọ́ wọn ni pé kán jókòó síwájú olúgbọ́n kó olúgbọ́n jókòó sórí àpèrè àwọn bàbá ńlá wọn àṣẹ àṣẹ ilẹ̀ yorùbá ò dẹ̀ gbà á lẹ́yìn ìgbà tí ọba bá ti lè dọ̀bálẹ̀ tó máa ń dọ̀ mẹ́ta fún ìlú nínú ìpèbí ọba ò tún ní àṣẹ láti wólẹ̀ síwájú ẹnìkan wájú ẹnìkan ṣo tó ní àṣẹ láti wólẹ̀ sí kì í ṣe láàrin gbogbo èèyàn ọlọ́run tí ọba bá fẹ́ képe olódùmarè ìkọ̀rọ̀ yàrá ẹ̀ ló máa ti wólẹ̀ ìkọ̀rọ̀ yàrá ẹ̀ ló ti láṣẹ àti ṣífìlà sílẹ̀ kí ló dé tí pásítọ̀ máa sọ pé wọ́n ti fi àná àwọn ti fi àmì òróró yàn àwọn. a tún sọ yẹn lọ́jọ́ mi kọ̀rọ̀ lọ́jọ́ mi nìyẹn. kò bú bàbá tó dẹ̀ gbà tó máa gbà sùkúlẹ̀ dání. ẹ ṣe é ilé kan náà lẹ́nu. ọ̀rọ̀ ọjọ́ mi ni ìtẹ́fẹ́ mẹ́nu báyẹn kí ọba máa kúlẹ̀ níwájú pásítọ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ni. ẹ ṣe é nígbà tó máa lọ ààrẹ bá aṣọ nígbà yẹn báwọn èèyàn pápá àwọn yorùbá tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yín táwọn kan fẹ́ bá yín ní gbólóhùn. ó dá ẹgbẹ́ ìṣọ̀kan yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí àkọ́kọ́ ìjọba ti fi àṣẹ sí láti fi ìwé àṣẹ pé àwọn fọwọ́ sí pé kí ẹgbẹ́ ìṣọ̀kan yorùbá kó máa ṣe ẹgbẹ́ ẹ̀ lọ ní gbogbo àgbáyé ìyẹn ti ìjọba ti fọwọ́ sí ẹ̀kejì ni wípé a máa fi ẹgbẹ́ ìṣọ̀kan yorùbá lélẹ̀ ní ọjọ́ jímọ̀ tó máa gbẹ̀yìn nínú oṣù kejì ọdún yìí àti ọjọ́ sátidé tó máa gbẹ̀yìn ní ìlú ìsẹ́yìn aṣọ ti wà ń ta tíṣẹ̀tì ti wà ń ta fún títà tí a máa fi a máa inaugurate ẹ eh, balógun ìlú ìsẹ́yìn tó jẹ́ ọmọ afọbajẹ ìlú ìsẹ́yìn lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ìṣọ̀kan yorùbá àti àwọn olóyè ìṣọ̀kan yorùbá tó máa bá ṣiṣẹ́ papọ̀ ká tó wá yan coordinator eh, ìpínlẹ̀ ọ̀yọ́ tí a sọ pé azeez adégbọlá táwọn èèyàn mọ̀ sí ta ni ọlọ́run ìyẹn ni coordinator gbogbo Ọ̀yọ́ state inauguration ẹ̀ máa máa tẹ̀léra wọn ni torí pé ìjọba ti fọwọ́ sí pé n tá à ń ṣe kò ṣe nǹkan arúfin ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa àwọn free láti darapọ̀ mọ́ wa a máa sọ bọ́n ṣe máa bẹ̀rẹ̀ sí ní àwọn ibi tán ti ilẹ̀ àwọn nọ́mbà tán máa pè àwọn èèyàn tán máa bá sọ̀rọ̀ tí wọ́n máa fi mọ ipa ọ̀nà wo ni a máa ń gbà láti gba ọmọ ẹgbẹ́ wọlé ọ̀nà wo náà lè gbà darapọ̀ mọ́ wa táwa náà dẹ̀ máa ṣèwádìí wọn tá a máa rí i pé kì í ṣe àwọn tó máa kó wàhálà rúdurùdu bá ilẹ̀ Yorùbá a jẹ́ pé bí ìyẹn ṣe jẹ́ ní ẹ̀ olóòtú ẹ ṣé mo dúpẹ́ o. nọ́mbà táwọn yẹn lè pè sí ẹ nọ́mbà tí wọ́n lè pe ààrẹ ìṣọ̀kan Yorùbá sí àbí tẹ́lẹ̀ sẹ́ndì WhatsApp message sí òun ni zero eight one four six double six zero two 88 081 46 66 02 88 lẹ́ẹ̀kan sí 081 46 66 02 88 òun náà ni whatsapp line ìṣọ̀kan yorùbá ẹni ohunkóhun tẹ bá ní láti bá ìṣọ̀kan yorùbá sọ àbí ẹ fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìṣọ̀kan yorùbá àbẹ lóhunkóhun tẹ fẹ́ ká mọ̀ nípa ọ̀rọ̀ yorùbá tó ń ṣẹlẹ̀ láàrin ọ̀dọ̀ tiyín yálà láàrin yorùbá àtàwọn ẹ̀yà míì tẹ fẹ́ kí ìṣọ̀kan yorùbá dá sí orí nọ́mbà ẹni kẹpè sí ẹ ṣé mo dúpẹ́ o. àní òdì báyìí lọ ní ti sáà yìí àtúngbé ààrẹ bọ̀ wá lọ́jọ́ mi tá a ti máa sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìlọsíwájú àti ìdàgbàsókè yorùbá